بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن سلك سنته إلى يوم الدين أدوك فرما الله أترى لكم كاتا لكم كفون سلام محمد صلى الله عليه وسلم كلا حتى الله حمي في شفاك يوم الله أجاوني فرما لي láti jàǹfààní ọ̀rọ̀ lóye bí àti ẹ̀kọ́ lọ́kànjọ̀kan látòrí àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ àwọn dókítà wa dókítà Ṣàlàfíà Gbádébọ̀ ọ̀rọ̀ jí lórí àkọ́tún ètò yìí ètò àhúdàní wà wíṣọ́nà لكن إياه أن فرمان إرم كسرون بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لا لبيك الإسلام ẹ̀sìn tó pé ní àti mẹ́nuba púpọ̀ nínú àwọn dáadáadáa ilé tí ọlọ́run bá fi kọ́ á láṣẹ nínú ẹ̀sìn Islam ẹ̀sìn ká mẹ́nuba àwọn àìdá ilé tí Islam tó lé wa jìnnà sí fáwọn ẹlẹ́dàá wa tó wọ́n léwọ̀ ọkọ̀ fún wa láti ṣèrò wa. Islam kọ̀ fún wa láti jẹ́ aláboró gbogbo aburú pátá polongodo Islam kọ̀ fún wa aburú kéré ni aburú ní ńlá ni. Islam ò fẹ́ kí mùsùlùmí ó wà nídìí rẹ̀ torí rẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ bá wọn lẹ̀ dé àpò pọ̀ níbi àti sáàbùrù àbí kò náà yà láàbùrù. Ìbàjẹ́ kéèyàn yóò gbilẹ̀ jẹ́ Islam kọ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ àṣebàjẹ́ èèyàn gbọ́dọ̀ jẹ́ bíbàjẹ́ níyé èèyàn èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́run ọba wa mùsùlùmí máa tún nǹkan sí mùsùlùmí kàǹkà jẹ bákan náà bò sí Islam sí àbòsí léèwọ̀ àbòsí tẹ rí yẹn ìwà burúkú ni kí èèyàn gbójú fáìnà kó gbáyìnà fójú kó rí ọmọ làkejì jẹ kó fowó ọlá gbà lójú kó máa ṣèṣe dání òun àbòsí lélẹ́yìn ọlọ́run bá sí léwọ̀ nínú àdéhùn anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní ọ̀gbọ́nlùmọ́ ọ̀gbọ́nlùmọ́ẹ̀tàn yawma al-qiyamah àbòsí tẹ́lẹ̀ yẹn àwọn òkùnkùn ló máa ń já sí falábòsí tó bá jíjọ́ ọ̀gbẹ́ni al-qiyamah. torí ẹ̀ àbòsí èèwọ̀ ni lábẹ́ òfin ẹ̀sìn Islam tí mùsùlùmí kan tó bá wà tó ṣe pa kárò àwọn ọ̀wà burúkú ìmọ̀ lọ́wọ́ ẹran létí pé bí mùsùlùmí ni wọ́n bẹ́ẹ̀ ni mùsùlùmí ni mí kí wọ́n lò ṣàbùrú sí i kí ló ń ṣèbàjẹ́ sí kí ló ń ṣàbòsí sí ah, tó bá jẹ́ mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ pàtì torí islam ò fààyè sílẹ̀ fún mùsùlùmí láti jẹ́ ẹni tó ní àwọn ọ̀wà jagbajagba àwọn ọ̀wà jàtijàti lọ́wọ́ bákan islam tún kọ̀ fún akájá lágbèrè onígbéraga olùjọ́rẹ́ lójú ẹni tá a ṣe tọ́nu mọ̀ fi àtẹ̀gùn sí lápá tọ́mù àṣà pátá ń kùnbì kan ọmọ àgbémọ sókè ọmọ àṣìṣe kò sírù rẹ̀ ọmọ wo gbogbo ará ipá parí ni wọ́n ìwọ nìkan ló ní wọn lórí ẹnìkan ò gbọdọ̀ sọ̀rọ̀ níbi tí òun àti sọ̀rọ̀ ẹnìkan ò gbọdọ̀ tún lóyẹ níbi tí òun bá wà láhùlà wàlà quwwata illa billah ìwà burúkú ìmọ̀ ìwà ìwà àgbéraga ìwà àjọra ẹni lójú ọlọ́run kórìíra rẹ̀ mo ṣe mo ṣe náà mo tó mo دكتور أعوذ بالله النبي صلى الله عليه وآله وسلم قل لي نفتي والدماء أما ناغ إن غير عذابا بلوك عليكم والجنة تريد لي مسلمي سيغير عذاب مسلمي يقول mùsùlùmí ìjọra ẹ̀ lójú òfin ọlọ́run bá tiẹ̀ dá lórí pípẹ́líba o nítorí pé èèyàn ní tẹríba fọ́lọ̀ àfikọ́nà ọba kò gbéga èèyàn ní tẹríba fọ́lọ̀ àfikọ́nà ọba kò gbéga torí ẹ̀ta bá rí mùsùlùmí kan tó ń ṣe fòkè tó ń jẹ́ ìwòmọ́ra rẹ̀ lọ́rùn tí èsèsè kò sírò òun. Ṣé èsè mùsùlùmí ni wà ní mùsùlùmí ní mí? Kí wọ́n á lọ ṣègbéraga sí ẹ̀rí para rẹ̀ ọ̀rọ̀ wọ̀. Ẹ̀rí para rẹ̀ ọ̀rọ̀ wọ̀ ẹ̀yà àfi tí ẹ bá ṣe mùsùlùmí òdodo. Ìsìláàmù tó kọ́ fún wa àwọn ọ̀rọ̀ pálapàla àwọn ọ̀rọ̀ játijàti bíi ká máa ṣẹbọ sọ́nà ìsìláàmù kọ̀ fún wa ìwà rádaràda òun ló burú ju gbogbo wa burúkú lọ kéèyàn jẹ́ ẹni tí ó máa sọ́nà òun pè nǹkan mí yàtọ̀ sọ́nà òun wá rí fún nǹkan mí yàtọ̀ sọ́nà ò ń gbẹ́ran fún nǹkan míì yàtọ̀ sọ́nà wọn náà ń bá wọn gbé wọn lọ sórí ìta wọn náà ń bá wọn sòsà lóyún wọn náà ń bá wọn àmọ́bi tọ́lọ́ ti sànú wa tó wá sí ní òtí sẹ́wọ̀n sọ́nà ṣé ìṣe mùsùlùmí ni wọ́n ni ó ní mùsùlùmí lòun ó ti kúrò ní Islam pẹ̀lú gbogbo ètò ìṣe yìí báyìí torí di eléyìí mùsùlùmí ìṣẹ̀bọ̀ sọ́nà wọ́n ní ọkọ̀ rẹ̀ bìkan kìíní kan orí òkè kan wọ́n lọ kánú obì kan àbí àpáta kan wọ́n lọ kánú obì kan ọ̀dọ̀ bàbá kan wọ́n á pè nǹkan míì tí a tò sí ọgbọ́n wọ́n lọ tẹ́lẹ̀ Islam rẹ̀ jẹ́ mùsùlùmí kì í wọ́n ní ẹni tí nǹkan bá dé bá ló lè ròyìn kí wá ló dé bọ́ tó ní kò fẹsẹ̀ ìsìláàmù sílẹ̀ nígbà tó ti fi ìsìláàmù ni ìyẹn náà sílẹ̀ ẹni tó dé sókò mẹ́ kò kúkú kò ẹnìkan wọ́n ní nǹkan nǹkan nǹkan dàrú fún àrísìkí rẹ̀ bàjẹ́ wọ́n á bẹ̀rẹ̀ sí tójú wọlé ntílé babaláwo bọ́ sílé alágbègbà ntílé oníṣègùn bọ́ sílé aláàfáà gbogbo wọn sá ń kó oògùn fún wọn pè é nígbà tó súnmọ́ fún wọn ní ọ̀nà wọn wọn fò wọn pé àwọn dáńdà ẹ̀yà ìlú kìíní kan orúkọ ẹ̀yà ìlú orúkọ àlejànú ó pé pé pé pé wọ́n ní láti lọ tó bẹ̀rù ti lé lọ́dún mẹ́jọ báyìí àkọsà fún un ó túbọ̀ lè sí lójoojúmọ́ wọ́n níbò làwọn ṣe pé kó lè bá a ṣẹ́rí padà ẹ fi èpè tí ń ṣe ń ṣẹ́bọ́ sọ́nà ni. ẹlẹ́ẹ̀kejì tí ìwọ náà wáàzí ò ti ṣera rẹ̀ fún ọ bí ẹni tó ti torí rẹ̀ tó fi dẹni tó ṣẹ́bọ́ sọ́nà sọ àkó ń bẹ́ẹ̀ kò kúkú mbẹ́ẹ̀ torí di eléyìí ẹ ká ṣọ́ra o ká ṣọ́ra fún ṣẹ̀bọ sọ́lọ̀ ẹlòmíì tẹ rí nínú àwọn èèyàn yẹn wọ́n ti fẹ́ ṣẹ̀bọ sọ́lọ̀ ọkọjá gbogbo bíi káfù àwọn tó bá àlejò ayé yóò máa sì ṣe kí òun bẹ̀rù ọlọ́run ọba jù sọ gbogbo tí ojú àwọn èèyàn tó nípa rẹ̀ sọnù ló kàn pamọ́ sọ́lọ̀ ojú ọlọ́run bá tó ó wá kó àwọn ẹni tó gbà tí wọ́n lọ bọ́ gbé pamọ́ sọ́lọ̀ tọ́lọ̀ náà fi ní rí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe mọ́sọ́lọ̀ jẹ́ máa tó máa jí láàárọ̀ ọlọ́fọ̀ tí wọ́n fi bá nù. wọ́n tún kàn sùn ó tún lọ́fọ̀ tí wọ́n fi bá nù. tí wọ́n sì ń sọ̀rọ̀ pé kíní kan ọ̀rọ̀ náà ó lè kó àfàlù. ó lè sọ pé kí ó tó máa ṣe é máa ní ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ni ó lè mú kí o àní babaláwo yẹ ó lè mú kí o alágbègbà yẹ ọ̀sẹ̀kọ̀ sọ̀lọ̀ tí gbogbo àwọn kan tó ń pè yẹn sókọ náà ni onírọ̀hánìyà kí ló ń jẹ́ rọ̀hánìyà ó ń kókó àlùjànnú lásán ó ń tan ara rẹ̀ jẹ ẹ̀dá wo lọ́wọ́ àlàyé àti àlìjẹnu àti màláìkà ẹ̀dá wọn ń pe ruhaniyan àlìjẹnu ló ń péjọ kò dá kàn mọ́. àkàlọ́kùn wa tó bá kó màláìkà gbọ́dọ̀ sẹ́wọ́ tó bá kó kọ́ ẹlẹ́bì ipò ọlọ́ọ̀ ọdọ̀ sẹ́wọ́ ànábì ọ̀pá ànábì ọ̀pá ànábì ànábì ìgbà mi ànábì ìgbà mi ọjọ́ sẹ́pọ̀ ká tó wá kú ọmọ àpòkọ àlejò lùkà torí ẹ̀ka kìí sára o. nínú àwọn burúkú tí Islam kọ́ fún wa ní ká pààyàn Islam ọ̀gbà ká pààyàn o ẹ̀mí èèyàn wọ́n ẹ̀mí èèyàn wọ́n ọlọ́run ọba ọgbà kẹ pààyàn pàkópa ọ. ẹ̀rọ kú gá ìsìláàmù ń tẹ́bà pẹ̀pá lọ́nà tó dáa ó wá lẹ́yìn ó pààyàn pàkópa kí ló ṣe fún ọ tó fi pa ẹ̀rí pé tí ò bá ti sẹ́sìn bíi kápá bíi kápá ní máa ṣe wọ́n. wọ́n lè máa kó àdáká wọ́n lè máa kó ọ̀bẹ ká bọ́ọ̀bọ́ pa bọ́ọ̀bọ́ bù lẹ́sẹ̀ ọwọ́ àfàwọn èèyàn. أكرمكم الله كارثة gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn ń ṣòṣèlú wọn ṣòṣèlú tí ń bẹ lóde níìsì. ọ̀pọ̀ àmọ́yẹ mi ní ọ̀rọ̀ sí i. nígbà tó ṣe pé ìbò abẹ́rú lásán táwọn ẹgbẹ́ òṣèlú tó wá ń dì ọ̀pọ̀ àìmọ́yẹ mi lọ́gbàá lọ kó máa lò gidi ẹ̀ ìbọn gangan tí wọ́n ti torí rẹ̀ dìbò abẹ́rú àfikọ́rọ̀ ń sàánú àwọn ẹrú ẹ̀ ìwà táwọn á fi kú lọ́mọlàkejì tó sì mọ wọn náà fẹ́ kú. ẹni tí yọ̀dà sọ́mọ́là kejì tí ò ní fẹ́ kó gbé ìdàgbà èdè títò kí ló fẹ́ sọ fọ́nà tó bá dijọ́ gbẹ̀ndà òkè àmì. ó sì ní yé máa bẹ lálàáfíà lókun ìgbà tó bá pààyàn. oníṣẹ́ pààyàn tá a gbé wá bá lọ́nkọ́ dára ẹni wọn náà. òní kò nídìí kó wọ́n sì ń pààyàn wọ́n tún wá fi sún lókì òkè ọ̀ràn òkè ìbú ẹ̀ gbọ́dọ̀ pààyàn. bákan náà nínú àwọn burúkú ní zina Islam lè gbọ́dọ̀ ṣe zina kò lè gbọdọ̀ sí lásán ó tún lè gbọdọ̀ sún mọ́ ọ látọkọrọ́bù zina ẹ má sún mọ́ gbogbo tí wọ́n o torí bójú bá ti rí ó lè fún irú àwọn ségi náà lọ sábẹ́ àbí ọmọ wa sáàmù náà gbọ́dọ̀ ṣe ìsìnà ìdí náà ó lè fẹ́yàwó kò sí ní kankan fẹ́yàwó àdàrúfò bẹ́ẹ̀ wọ́n kàn rú wá bọ̀ wọ́n lè sí gbà pé wọlé ìsìláàmù ni ìyàwó tó fẹ́ wò ó wò ó nítorí pé méjì ẹ pé fúnra yín tó bá tí ọlọ́run kò fẹ́ èyí tó bá wù yín nínú obìnrin ní ìsìláàmù ni kẹfẹ́ tó ọ̀gá tó ọlọ́run ní òun gbà kó fẹ́ méjì tó bá ti lè ṣe dọ́gba láàrin wọn. tí méjì ọ̀gá tó ọlọ́run tó lóun gbà kó fẹ́ mẹ́ta tó bá ti lè ṣe dọ́gba láàrin wọn. mẹ́ta ọ̀tọ̀ tó ọ̀fẹ́ mẹ́rin tó bá ti lè ṣe dọ́gba láàrin wọn kí ló tó wá fẹ́ sọ̀rọ̀ sídìí zina islam ọgbà kò níyàwó márùn àfi tó bá fẹ́ tẹ́ láyé àtọ̀kìyà ìyàwó rẹ̀ ò gbọ́dọ̀ kọjá mẹ́rin. àwọn adásakása àwọn awúyẹ̀kúwẹ̀ pé mẹ́ lọ́rùn ìmúlẹ̀ sọ pé mẹ́ kí ni jẹ́ mẹ́. ọlọ́run bá gbà kó lè fẹ́ àwọn mẹ́rin ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú kó lè ṣe dọ́gba láàrin wọn. ìṣèdọ́gba nípa owó tó máa ń lálé wọn lórí ọkọ̀ kó wọn jọ fún yà wá gẹ̀ẹ́sì làpọ̀kọ̀ ìyàwó o sì lè sojúṣe lórí àwọn ìyàwó yìí. Ṣé máa kó wọ́n mọ̀ dáràn wá lọ láti mú wọn? Kò lẹ́jà bá kànú. Àkàrà ń kún wọn. Ìwọ ni ìsìn náà àwọn ọ̀sẹ̀ láti di tọrọ fákálí láwùjọ wa lónìí. ẹ wo bó ṣe di tọrọ fákálí láwùjọ wa lónìí. ìyẹn ṣe zìnà títí títí títí títí títí tí ó sì fi bímọ bíi mẹ́sàn-án mẹ́wàá. wọn ò sì mọ́ láì dá kò sí igi láàrin wọn wọn ò mọ́ láì dá tàbí ètò ti ẹ̀gbẹ́jọ́ rẹ̀ lọ báwọn èèyàn pẹ́ bá a dá sí ìyàwó ti bímọ kínní kejì kẹta kẹrin karùnún ìyàwó wa ní àmọ́ kò sí igi láàrin àwọn pọ́ùlù sáájẹ́yàwó èsì ìyàwó ìwọ àtàlẹ́ rẹ lẹ́ńjọ́ ń ṣèrànù lẹ́ńjàmú pàlùrà yín. Zina akramakumullah èèwọ̀ ni kò tọ́ ká máa wòran wa bísìnà bá ti pọ̀ sí ọmọ àlè ọ̀pọ̀ ọmọ àlè ní gbogbo ọmọ tí wọ́n sọ àti bíi láìsí igi láàrin ọkùnrin àti obìnrin gbà wọ́n ń sọ àti bíi. ọ̀rọ̀ ọpọ́ máa jẹ́ nìkan ládọ́mọ́ kò gbogbo ọmọ lai ẹ bá lóyún ẹ̀ láì jẹ́ pé ẹ ti so yèkì kó tó di pọ́kùnrin súnmọ́ obìnrin ọmọ zìnà ni wọ́n ń pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ bá wá so yèkì lásìkò tóbìnrin wà nù yún ọ̀sọ́mọdọ́mọ tí ìsọmọ zìnà ọmọ zìnà náà ni ọmọ jẹ́ láéláé. ǹjẹ́ àwọn adọ́rọ̀ wa bí kábẹ́rù ọlọ́ ìlú lọ́nà wàhálà wo ní bẹ́ńbẹ́ láti fẹ́yàwó lọ́nà tó dáa kó tó di pé ọmọ agbóbìnrin sùn tó fi wá jẹ́ pé ìkájú kàjù kájú yìí náà ní sẹ́ẹ̀ tó fi jẹ́ pé zina wá di tọrọ fàkálẹ̀ láwùjọ wa lónìí. ẹni tí ìbá ṣe gan yóò tún máa yẹ àwọn ẹlẹ́nu pé ọ̀ọ́n wá tí ì ṣe pé àgùntàn bù ọ̀ jẹ́. ọwọ́ àrò obìnrin ọmọ àwòrán. olóòlù ti wó látà. òun gẹ́gẹ́ bí èkúrú. ولا حول ولا قوة إلا بالله تريد روح بس ليه مثلا لما هو أبوكو أنا نكفره روح بس ليه أنا ما أنكفره روح لعنة عليه قالوا لي على لعنة الله على الكاذبين láàánú ọlọ́run kó máa jẹ́ káwọn òpùrọ́ irọ́ lẹ́lòmíì sì fi ń jẹ lónìí wọn ká òdodo mẹ́lòmíì lẹ́nu rí kódà tẹ́lẹ̀ ń bá bẹ́ parọ́ gbaná ló máa ṣe wàláhì tàláhì la ilaha illallah lórí irọ́ yóò tún máa fọ́kọ́ náà wà kúra. Tẹ́lẹ̀ bá sì lè parọ́ náà mọ̀ sí inṣọ́lá inṣọ́lá irọ́ sì ni. Sọ gbogbo eléyìí náà, ó ń bẹ nínú àwọn ọmọ pálapàla tí ò yẹ ká bá lọ́dọ̀ Mùsùlùmí àmọ́ tó bá ti dé pé irọ́ bá ti gba inú rẹ ká kò sí tàbí ṣùgbọ́n àwọn èèyàn máa kíyè sára nínú àwọn àbúrúkú níwà mùnáfíkì tí èèyàn ya alágàbàǹgebè olùjòdìjẹsọ kéèyàn jẹ́ àjàù síkú sẹ́yẹ́ ajáò bẹ̀rù ọwọ́ mi rínú mi mùnáfíkì ni ẹ o sọ̀tún sósì má bàbí kan jẹ́ mùnáfíkì ni ẹ yóò máa gbé ojú ọ̀tọ̀ọ̀tọ̀ wá pàdé àwọn èèyàn yóò jẹ́ tó ń wọ́n ti ẹ̀yìn. الذي لا يقول عند الله وجيها ọlọ́jọ́ méjì tí ò lè jẹ́ àbí lọ́dọ̀ ọ̀nà mọ̀náfíkì nìyẹn yóò máa ṣẹ̀ṣẹ̀ pé wọ́n sùn mí lò ṣùgbọ́n ní pàápàá rẹ̀ káfíìrì nínú káfíìrì nù nǹkan ò pé bóyá àǹfààní kan ń bẹ tó ń lè rí lára Islam nífi mọ kíra rẹ̀ mùsùlùmí wọn tó wá tiri kí ẹ kò sáǹfààní kankan gbogbo ẹ bákan náà lórí ó túlẹ̀ ní mùnáfíkì ni bákan náà olè jíjà Islam sílẹ̀ wọ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ jálẹ̀ wọ̀ tí ẹni kó ojú kọ jọ lójú tí ẹni kó ojú kó tu ọ wọn náwó sí nǹkan ní nǹkan kan fẹ́ mú o haramu ni lábẹ́ òfin ọlọ ìsìláàmù ṣe sọ pé ẹni tó bá jalè tí májèmú bá pé sára bó ti ṣe jalè nǹkan gé lọ́wọ́ ni wọn àmà gé lọ́wọ́ yóò jẹ́ kọ̀ fún yóò jẹ́ kọ̀ fẹ́ lòmíì náà àbí ta lẹni tó fẹ́ pàdánù ọmọ àká rẹ̀ ambosibosi òjijì ọwọ́ láti ọrùn ọwọ́ kan agé bọ́ọ̀lẹ̀ tó tí ẹ bá bọ̀. bákan ìsìláàmù tún ṣe léèwọ̀ kí ọ̀jẹ̀ dánadáná fọ́lífọ́lí ìsìláàmù sì lè wọ̀ tí ẹni kò jẹ́ kó tọ̀ tí ẹni kò jẹ́ kó tẹ̀ ọ́ lọ́rùn ọlọ́run bá ti fàlùbáràkà sí nǹkan tí wà ní kí ni tẹlọmíì tó fẹ́ mú ọ lójú sí tí òfin wa jẹ́ pọ̀ jólè tó jẹ́ dáná dáná kò jẹ́ fọ́lé fọ́lé àwòdù ìlẹ́. Báwo lèyẹn ṣe fẹ́ jí nǹkan ní nǹkan? Báwo lèyẹn ṣe fẹ́ digunjalè? Tí ó rọrùn láti máa ná tó jìyàn ní rọrùn báwo ló ti ṣe fẹ́ fìbàlẹ̀ ọkàn náà? a ìgbáyé gbádùn ọrùn wọn sọ̀rọ̀ kò lè rọrùn kò lè rọgbọ sílẹ̀ ìsìláàmù sí léèwọ̀ èèyàn gbọ́dọ̀ jólè èèyàn gbọ́dọ̀ jẹ́ dáradára èèwọ̀ ni nínú àwọn àbúrúkú tí Islam tó ṣe léèwọ̀ ó náà ní ẹ̀gàn ká máa sọ̀rọ̀ ẹni àwọn làkejì wa lẹ́yìn láì dá Islam ṣe léèwọ̀ ìwà burúkú ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọmọọ̀yá wa kòkúńbete rẹ̀ lẹ́yìn ìgbà tó ti kú kó wá jẹ́ pé lẹ́yọ fọ́ọ̀kù ti fi nítorí tó wà káàkiri ni o. ká máa sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dá wà burúkú ni a sì mọ̀ pé á nínú àárẹ̀ àtàrùn tí ń bẹ fún Yorùbá ẹ̀gàn ó kópa tó pọ̀. àwọn ò ní gbádùn àfikún sọ̀rọ̀ lọ́rọ̀ láì dá bẹ́ẹ̀ bá rí tán rẹ́rìn ọ̀rọ̀ lọ́rọ̀ náà wọn bá fajúro ọ̀rọ̀ ọlọ́run náà ẹni tí a ti sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ débi pé nínú wọn bí máa ń bọ̀ wá ẹ̀ka bọ̀ ẹ̀ka tààrà ó wá tún ti kọ́ pàgọ́ gẹ̀rẹ́ olórí ikú àkókò mi tó gbé sínú báàgì yóò sì lọ́nu mọ̀ láti rọ̀lẹ́ ká máa pọ̀ ní gbogbo ẹsẹ̀ ó ti mú ikú kí lọ́ọ̀kà wọ̀. èsì ìrànṣọ ẹ̀yìn èsì ìrànṣọ ti ń bí ogbe ìyá. ẹ̀yìn èsì ìrànṣọ ń bí ogbe ìyá tó máa ń bá sẹ́ẹ̀rì yẹn jẹ ni. ẹ wá wo fún àwọn ẹlẹ́gàn ti pọ̀ tó ń jọ gbẹ̀ǹdì. ilé tó ń mọ kó dáadáa tẹ gbélé ayé ṣe fáwọn ẹni tẹ pẹ̀lú àwọn. mélòó náà ń dáadáa ti dé rórí sí i nígbà wọn bá gba gbogbo dáadáa wọn bá tó ní tán tí ọ̀ká ju ọ̀ràn tó dá wọn wá kọ ẹsẹ̀ tí wọ́n máa dìrò ọkùnrin tó gbé gbà àbẹ ẹlẹ́gàn yẹ ẹlẹ́gàn ẹ̀yà ajá wọn bẹ̀ àbí múra sí i tí ó retí yín nù kó lọ ń sàánù wá. bákan náà jíjẹ owó àwọn èèyàn lọ́nà tí ó tọ́ ìsìláàmù ṣe léwọ̀ ẹni tí kinní kan tọ́ sí nípè lára mú àṣàkáṣà kò nǹkan ní nǹkan ọ̀já lè tó wá ń sọ pé ẹni tí fọ̀tọ̀ sí ní ìpè lára ń ìfọwọ́ lọ́wọ́ ń bẹ̀. ṣé yóò wọ kẹ́nìkan jẹ owó jẹ lọ́nà tí ó tọ́? ẹ rí i pé ọ̀nà táwọn èèyàn ń gbà jẹ owó ọmọlàkejì lọ́nà tí ó gan-an. gan ẹni tí wọ́n gbé ẹsẹ̀ tó gbowó jọ wá máa ń kọ́ kò sì parí iṣẹ́ wọ́n ń jẹ́wọ́ rẹ̀ lọ́nà tí ọ̀tọ̀ nù. bọ́ọ̀ san ọ̀sán lọ́rùn. ẹni tó ṣe é gbé ọlọ́run ra nǹkan láti bá wọn tún tí wọ́n gbé fún sí i yóò sì ra nǹkan kan sí i. Gẹ́gẹ́ bó ṣe wà náà ló dá padà nǹkan kan ṣe tó wà ń bẹ tẹ́lẹ̀ náà, wọ́n kàn búrọ́ọ̀ṣì ẹ̀yìn. Owó tó gbà sọ̀rọ̀ kọ́ ń jẹ́wọ́ ọmọlàkejì lọ́nà tí ò tọ́nu. Àbẹ́ni tó ṣe pé nǹkan kan ló bẹ̀ tí ó sì gbó mẹ́rin mẹ́ta yòókù sáwọn kó rojọ́ fún tó bá di lọ́la gbẹ̀mí ọ̀kẹ́yà. àbẹ́ni tó ṣe kó kúrú sí lọ́dọ̀ ọlọ́ba àwọn sọ ó sì jẹ́ ìgbà tó máa sìn lọ́wọ́ oníṣòwò fẹ́ kú àbẹ́lẹ́kọ̀ọ́ ń polówó fún wọn ni. وغاتب للمغاتب للمغاتب سبحان الله والتجولي olówó tó wá fi kó alẹ̀ mọ́ sẹ́wọ̀n ní kú ni ó fi jọta bàbá ńlá rẹ̀ tí ó kú. àkàrà kò mọ̀ lọ́wọ́. jẹ owó olówó lọ́nà tí ọ̀tọ̀ ojú pẹ̀lẹ́ ibi tí tiwa yọ̀pọ̀ ọ̀pọ̀ bàjẹ́. Owó àwọn olùkọ́ Tẹ̀sí kí wọ́n jẹ wọ́n jẹ gbé. Wọ́n bá tún sọ̀rọ̀ pé afẹ́fẹ́ ló bá bàbá yín lálejò. Bàbá yín ẹ fẹ́ lọ ká bí sọ̀rọ̀ subhanallah àwọn bàbá jíjẹ owó olówó lọ́nà tí ó tọ́ pọ̀ irú rẹ̀ náà ló wà bẹ̀tẹ́lẹ̀ kò náà lówó owó bọ̀bẹ́ ilé ìta ń sanwó kúdúrú tó ń gbà lọ́wọ́ ara wọn mìíràn jíjẹ ohun olówó lọ́nà tí ọ̀tọ̀ tó kú sẹ́nìkan tó fún ọ lówó bọ̀dẹ̀ kò sẹ́nìkan tó sọ ọ́ kú dúró sí ọ tí ò tún máa fọkàn sépè fún ọ. ẹni tí ó gbowó tí ó tí ó sọ ọ́ kú dúró gbowó lọ́wọ́ rẹ̀ kí wọn náà tó dé lọ́tún ọkọ̀ àwọn olórí ibú ìtún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn olórí ibú òní jẹ́ lọ wọ́n ní bàbá fún ọ ló ọba ìṣẹ̀lẹ̀ wa ọ̀gá sà ẹ̀ẹ́dẹ́gbẹ́ kù sẹ́ wọ́n náà sì ti sẹ́kù ọgbọ́n àwọn olórí ibú nítorí owó tó fún kò tí ọlọ́run kò tí ọlọ́run tó ilé náà ló yẹ ká máa gbà gbogbo eléyìí bákan náà irú rẹ̀ náà lówó táwọn adájọ́ náà máa ń gbà wọ́n lè dájọ́ kò tí a pé léyìí ló jàre a pé léyìí ló jẹ̀bi ó tún á gbowó náà kó tó dájọ́ ó sì ń gbowó oṣù ṣé n ń ṣe gbogbo eléyìí báyìí nínú tí Islam ṣe lé wọn. wọn náà ní wọn ní ti sáláìmọ̀ pé Islam bá ń bẹ tó bá rí ìdíjókòó táwọn èèyàn bá gbà táwọn á lò fún rẹ̀ àwùjọ Islam tún ní ẹ̀ gbọ́dọ̀ jẹ́ owó èlé. owó ẹ gbọ́dọ̀ jẹ́ òun náà owó tí ó lé lórí iye táyà ẹnìkan yá àpò ó wá ní ẹgbẹ̀rún àpò yẹn yóò lé àpò kan níjọ́ tó bá sanwó àpò kan kọ́ ni ọ wá kó mo fowó sóhun sí ìnímọ̀ iye rẹ̀ tí mo ti jẹ ni kúkú máa fi sòwò nítorí pé ìyánilówó àánú ló bí àánú ní máa bí àbúrò tó máa yáni lówó látàrí pọfẹ́sà ẹni tó tún wá pọfẹ́ gbèrè lórí ẹ̀ eléyìí ìwọ ni lábẹ́ òfin ọ̀nà ẹ wá rí owó èlé jíjẹ bó ti ti tọrọ fọ́nkálẹ̀ lónìí gbogbo báńkì orí owó èlé lè máa mọ́lé àwọn cooperative cooperative orí owó èlé náà ni àwọn bàbá ayánilówó gbèlè ga wọn tó pọ̀ lọ járe tirẹrẹ lóríṣiríṣi ẹ̀wọ́n èèyàn ló lé kábàáyé kódà wọ́n fi kú lẹ́lòmíì kánú lórí pé àtẹ̀lé àti ojú owó kò tí ì sàkà ọ̀run àká. Olóòwò àwọn sọ pé owó tó ń tó ẹkú tó ń jẹ ni àti sọ̀nsọ̀rọ̀ fún un àmì lórí rẹ̀ yìí bó wọn ṣe lè gbà lọ níjọ́ tí wọn náà ń gbowó orí rẹ̀ ò sọ fún ọ pé wọn láwọn gbèlè. ọ̀rọ̀ adì lónìí táwọn fẹ́ gbà wọn náà wá ń ṣàkà. tó pé haramu náà gbogbo ẹ̀ ṣùgbọ́n Islam ò fara mọ́ wẹ̀lẹ̀ jíjẹ kò fara mọ́ èlé gbígbà ọ̀ràn yẹn ní kí gbogbo wa ká jẹ́ kí léyìí ó dé tí gbọ́ gbogbo èèyàn àbí owó tá a bá kó jọ láyé ọ̀nà kan bẹ tá a fẹ́ kó gbà tá a fi kó lọ́rùn ni àbí ẹ̀mọ̀ pé ayé la ti rí i ilé ayé náà là á fi sí owó tà níbi tá à ń kó rí tí ó sì kó bá wa tí ò ní já ríbi wọ̀ nígbà tá a bá débi tí a lọ. bákan náà Islam ó léwọ ní ká mú tí o nínú àwọn àràdáradá ni o nítorí àwọn ọ̀rọ̀ ń tí o máa jẹ́ pẹlẹbẹ kò máa jẹ́ gọ́ngọ́ kò máa sì jẹ́ rẹ́gẹ̀dẹ̀ gbogbo èyí owó lè jẹ́ Islam sọ pé ọ̀gbọ́dọ̀ mú ti ó kọ yóò wù ọ̀gá pè é sẹ́kẹ̀tẹ̀ ọ̀gá pè é burúkutu ọ̀gá pè é lọ́tíkà ọ̀gá pè é lẹ́mu ọ̀gá sì jí ìtàwọn iléeṣẹ́ tí ń pọn títàn rọ sínú ògo fún wọn ọ̀gá sì jí ìtàn kó aláàtì lókèèrè ló ń pè lọ́tí gbóná kò bá sì jókòó gbóró àgbọ̀dọ̀ mọ̀tì àwọn ìlọtí mu ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ nítorí pé ọtí mímu ọsọ ní dánákú làákàyè làwọn àfi ń jẹ́ èèyàn gbogbo táwọn á jẹ tí ó sọ adẹni tó pàdánù làákàyè gbogbo táwọn láàfin ṣòfò làákàyè á ọlọ́run ṣe lé wọ̀ ọlọ́run ṣe lé wọ̀ torí ẹ̀ ọtí mú haramu ni ẹni tí nǹkan ti gan mọ̀ pé ọ̀dà àwọn òkè ọ̀dà àbí bò ní tìyọ ọlọ́tì bàbá ọlọ́tì lọ́wọ́ wọn tó sí fíríjì tó náà kó gòbí mẹ́ta wájú tọ́kasẹ̀ lẹ́sẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sínú fè tí mo mú tí ọlọ́tì mi sọ pé à dákun mọ́pàá mi ọkọ mi àkókò ni ọ mú dákun ẹ̀yìn sì ń àfara yìí bí kọ́sítọ́mù yìí bá ní kẹ́ kókò méje wá ìròyìn àwọn àdùn ẹ kú jẹ́ àṣẹ ń kátàn ọmọ tẹ wá kógò mẹ́ta wájú ọkàn rẹ̀ ń bàjẹ́ wọ́n wá kó pẹlẹbẹ bíi márùn-ún tó kó sápò nínú gbáàyà rẹ̀ tí ń tọ́tí. ṣé ọkàn yóò balẹ̀ ọkàn yóò ní balẹ̀ yóò kó ọkọ mi lápò sáwà pò rẹ̀ ọtí àdàbí chingọ́ọ̀mù ọtí dàbí tìrẹ́bù àgọ́ dàbí tọ́mtọ́m torí ẹ̀ àwọn náà mọ̀ pé táwọn ń tọ̀ dáa. أكرمكم الله إسلام وتلك الصورة في الدار idán pa ẹ̀rù rẹ̀ jẹ́ òpìdá ẹni tí ó pidá iṣẹ́ àṣetọ́ni ni ṣò iṣẹ́ àṣetọ́ni ni ṣì mùsùlùmí ọ̀gbọ̀rọ̀ jẹ́ òpìdá ọwọ́ aṣọ kúrò níṣẹ́ ju kó pidá lọ ìwà alásàsì ìwà olóògùn gbogbo ẹ̀ sáfùkà náà ìsìláàmù sọ ilé wọ̀ torí rẹ̀ à ń pè dá kìí ṣèlànà àwọn mùsùlùmí ọ̀wá bọ́ sórí rédíò ọ̀wá ń polówó dá wọ́n á ní ẹ bàbá náà ń bẹ pẹ̀lú àwọn ń bì. ọba ní asàlámù àlékún asàlámù àlékún bò ń bò sàlámù àlékún bò àwọn ẹnu ẹ̀. mùsùlùmí ìpìdá mùsùlùmí ìsọpìdá mùsùlùmí ìsè babaláwo. torí ìdí eléyìí báyìí gbogbo ìlànà tí ń bá wa ń tọ̀ tó bá ti takò tọ́lọ́ tó takò tànàbì sallallahu alaihi wasallam ẹ má wulẹ̀ camouflage ẹ má ẹ má tàwọn èèyàn jẹ babaláwo ni babaláwo ń jẹ Islam ó ṣe ká pidán ó ṣe léwọ̀ ọlọ́run sì láàyè gbogbo ẹni tí máa ń pè dá. Ànábì sallallahu alaihi wa sallam ó dákọ̀ àwọn al-mubiqat àwọn tí máa kó parun báyìí. Ó pè méje nínú rẹ̀ sẹ́ẹ̀rì ìdáàpá irú tí ìtúfò ajẹ́ púpọ̀ nínú àwọn èèyàn ní ìsìtọ́ba ti kí wọ́n kàdùn pé dání tọ́ba ti ka kí wọ́n kàdùn pé dání ṣé kí ó náà ní wọn sọ ẹ̀rọ dùn pé dání àwòrán irú kí ó kí kí ó wò nìyẹn kí ó kí ó rádaràdà wò nìyẹn wọn á dùn pé dání torí tó bá pé nǹkan ọlọ́run bá fi rán nàbì sallallahu alaihi wasallam àbá rí nínú tánàbì sẹ́kù àbá rí nínú tíra tó náà jókòó torí di eléyìí tó bá ọ ẹni tó bá gbọ́n ló máa túbá kó tó kú ẹni tí ó bá fà kíkọ́rí tó lòun nígbọ̀n nígbà á ó di nǹkan ó di nǹkan gbéwò tó bá di lọ́la gbẹ̀ǹdà òkè àmà wàláhì agídí kó bá ní àtìfẹ́ràn ó sọ ní dolórí ibú àwùjọ bọ̀ sálárì ti hàn náà ṣùgbọ́n ta ní ọ̀rọ̀ ara rẹ̀ láti tẹ̀lé ibi tí wàhálà wà nà. torí délé yìí iná èèwọ̀ ni o bẹ́ẹ̀ náà ni kárí mi nínú àwọn àràdáradá ilé tí sílé wọ̀ kárí mi ìṣẹ́gun sọ́nà ni nítorí pé kárí mi ò ń ṣe nítorí àwọn èèyàn ni ò ṣe nítorí ọlọ́run àwọn èèyàn ni àwọn asán lẹ́sàn-án láyé àtẹ̀kẹ́ àmà الحمد لله رب العالمين الرحمن الرحيم وصام البواني الصلوري láti mẹjọ gbìyànjú kájà sí àwọn pàlàpàlà kálíbà jẹni tí ó lálàyé àti lọ́la àdìkíọ́nà ẹ má jẹ ajẹni tí ó máa pidán ẹ sì má jẹ ajẹni tí ó máa rìn níbi síbẹ̀ bí àwọn tí ń júwe fún wa pé ọlọ́ọ̀bá lè ká jìnà sí ẹja gbọ́ ká sì jìnà sí tiwáwátá nígbà ilẹ̀ àdúró sí ní alẹ́ tòní ẹja pàdé àwọn olùwádìí lásìkò ní ọjọ́ mẹ́jọ kó lọ sọ wájú ọjọ́ mẹ́jọ lọ sàlámù alaykum warahmatullahi wabarakatuh.